والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته dájúdájú orí أقول náà إنني owó fún ẹni tó pàápàá jùlọ tóníṣẹ́ bá lọ jẹ́ mùsùlùmí tí mójú tẹ́sìn tọ́jọ́ ní ilé tí ń fowó yẹn tí ń fi ń ṣe dáadáa kò sí tàbí ṣùgbọ́n pípé ẹni tó ní owó ìdẹkùn ìrọ̀rùn yọ pọ̀ nínú ìgbésí ayé rẹ̀ ju tẹni tó ṣe é pé kò ní lọ eléyìí ó jẹ́ sábàbí ńlá tí ìfẹ́ owó tó fi ga púpọ̀ lọ́kàn ọmọ èèyàn kẹ́gbọ́lù wa sọ pé òtẹ̀fẹ̀bọ́nà máàlá hubban jamma ẹ̀fẹ́ràn owó ní ìfẹ́ tó lékè ńká owó tẹ́ rí yẹn kì í sọ́wọ́ gbogbo ẹni tó bá wà ló ti já sórí ọ̀nbẹ nínú àwọn èèyàn tó ṣe pé owó tó ẹlẹ́dàá fún wa oore ni ọ̀nbẹ nínú àwọn èèyàn tó ṣe pé owó tó lú ẹlẹ́dàá fún wa aburú ni nítorí pé owó yìí òun náà ni ó jẹ sábàbí orí bu wọn eléyìí tó ṣe pé wọn à ní kúrò nínú rẹ̀ láéláé ọ̀nbẹ nínú wa ẹni tó ṣe pé owó tó níyìn òun ni sábàbí tó fi rà lìjẹ náà wọ̀ nítorí pé ó lò dáadáa ó lò ó fi ṣàǹfààní ó lò ó fi ṣàǹfààní fọmọlà kejì wọn àṣẹ̀ṣẹ̀ máa lówó látijọ́ tó lówó àti ń ṣẹ̀dọ̀ mìíyàn àwọn olówó tí máa bẹ láàrin wa olùwà ẹlẹ́dàá máa ń sá kan lẹ́ni tó ṣe pé ọ̀rọ̀ lọ́rọ̀ láì fìṣirò sí ọkọ̀ ọ̀kan ẹ̀jẹ̀ wọn. láwùjọ kọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan lágbègbè kọ̀ọ̀kan wọn a máa wà. àwọn èèyàn yòókù náà wọn ní o àwọn náà sáláì ní tiwọn o tí wọ́n kà lè kéré sí ti àwọn ẹni tá à ń wí yìí ṣùgbọ́n ní kálukú lolú ẹlẹ́dàá wa fún ní tiẹ̀. èèyàn ní kọ́rùnà nínú àwọn èèyàn nábì Musa alayhi salam olùwà fún ní owó tó bu àyà. tẹ́tọ́ bó ti ṣe bọ́ àyà tó kò tí ì yé wa títí dòní. nígbà tó lówà bá ń sọ pé àwọn kọ́kọ́rọ́ àgádágodo bíi tí wọ́n ti owó kọ́rúnà má àwọn kọ́kọ́rọ́ tí wọ́n ti ń sí àgádágodo á máa gbàgbára lọ́wọ́ àwọn ọkùnrin tó sàn àgùn. láti mọ̀ pé kọ́kọ́rọ́ máa ń kéré ságàdágodo. kọ́kọ́rọ́ tó ń fi wá sí àgádágodo ilé owó gbìyànjú sàn gidigidi kò lè gbé Allahu akbar bóòlù àgádágodo wọn owó tá a wá firú àgádágodo bẹ́ẹ̀ sì bóòlù ti pọ̀ tó owó nǹkan bu àyà ṣùgbọ́n nínú àwọn àpèjúwe àwọn ẹni tó wó sọdọ lórí náà ike ń tó wá fún má jẹ́ kó tán jẹ ìwà dáadáa láyé ìwà dáadáa tẹlifíyàmà máa dúpẹ́ fún Allah lórí oore tó ṣe fún ọ bó ṣe fi múnú fún ọ dúpẹ́ báwo owó yìí innama utituhu ala ilmin indi ìmọ̀ bá a ti ṣe kówó jọ tí mo ní lóde lówó ẹ má bá ń sọ̀rọ̀ Allah kankan olùwà kí ló wá ṣe fún kọ́rùnà. فخسفنا به وبداره الأرض أتقارنا أتبوجوك يا رب قلوا أني كي لأولي ما لسه بلا تبرس الله منه kódà apá kan nínú àwọn olùmọ̀ tafsir wọn ní kò yé lọmọdé ni ẹwà dúró ọdún sóni tòkí náà ṣẹlẹ̀ síro onítàn tó bá ti dọgbìn dàkúyà bẹ́ẹ̀ ni àpèjúwe ńlá tàwọn ẹni tí owó sọdọ lóríire wọn náà ní tasiwaju wa Uthman ibn Affan radiyallahu anhu wọn ní owó owó tó kọjá ọkọjá gbogbo àwọn owó tẹ̀ ń pè lówó lónìí bàbá yìí wọ́n tẹrí gbogbo owó yìí bá fún ìlọsíwájú ẹsìn gbà àpèjúwe ńlá kan tó nù tani tó lu afún lówó tó fi ṣe dáadáa yóò jẹ sábàbí oríire rẹ̀ lọ́la gbẹ̀ndà kìyàmù àwọn àpèjúwe tó wà èèyàn ní Abdulrahman ibn Awf adúrówó tó lu afún náà kò kéré sí Usman níbi dáadáa tó náà fowó ṣe fẹsẹ̀ fà pé lọ́pọ̀lọpọ̀ gbà owó ó máa ń rìn papọ̀ pẹ̀lú àwọn àwà burúkú àyàfi ẹni tó lù wá bá sànù nínú àwọn ẹni tó fún lọ́wọ́ ní ọ̀bọ̀ lọ́wọ́ àwọn àwà burúkú yìí ọ̀gá gbogbo àwọn àwà yìí nìgbéraga ìjọra ẹni lójú mọ́tómọ́tó olówó máa ń wúra rẹ̀ yóò gbé mú sókè ni yóò sàpà ganga yóò máa ṣèṣe pé òun ló ń gbọ́n òun ló ń máa ṣe ìbá wọn alówó ìbá má jẹ bẹ́ẹ̀ tó bá ṣe gbọ́n bí tòun ẹ̀yin náà má níbi tòun òpó ni ó ti gbàgbé pé tó wo olúwa ló fa àwọn ẹ̀dá rẹ̀ sí olúwa ní innal insana la yatgha ọ̀rọ̀ ọ̀hún sọ̀rọ̀ olúwa ní ẹ̀yàn máa ń gbéraga nígbà tó bá ti rí pé ń rọrọ̀ subhanallah torí ẹni ẹ olówó kan ẹnìkan ni wọ́n á rìpọ́tù pé ọ́ọ́ nítorí ṣe sí wa dáàbò àti lọ́n tó fẹ́ kó ṣe sí tí fẹ́ kó ṣe sí lọ́n ti ń wò pẹ́yìn ọ̀já mọ̀ kankan nítorí pé o ti lówó o ní tí ó dùn ọ olúwa ti parí ọ̀rọ̀ ó ní tí èèyàn bá ti rí kó ń rọrọ̀ yóò máa wúra rẹ̀ ni àwọn díẹ̀ làwọn ẹni tí máa ronú pẹ̀lú owó tí òfin ní ṣìṣe tí òfin ní ṣìṣọ tí òfin ní ṣẹṣẹ gbé nínú àwọn wa burúkú tí tó máa bẹ fún lówó ilé ìtòsí pé tó ló wá bá ṣe ọ lólówó ọgbọ́dọ̀ ṣọ́ra fún un náà ní kó fẹ́ ra gbogbo èèyàn dà wọ́n sápò ní máa wo àwọn olówó kó yẹ kó gbogbo kálukú gbogbo kó wá lọ rà tọ́ba wá rà yín kò ní dà yín sí ara àpò ní ọ́ dà sí yọ́ọ́ máa ṣe yín bọ́ba ti ṣe fẹ́ yọ́ọ́ máa pàṣẹ fún yín bí ẹrú rẹ̀ ntọ́ba ní kẹ́ ṣe náà lẹ́sẹ̀ ntọ́ba ní kẹ́ mẹ́sẹ̀ ní ṣe allah iná lẹ́sẹ̀ rí i pé olówó ó lè jẹ́ pé gbàjẹ́ ìranù ìrégbè iná ní fowó rẹ̀ ṣe yóò wá fẹ́ ra gbogbo yín dàsápò pé ẹ máa pariwo pé bàbá kárì bàbá kárì lórí ìwà ranù bàbá kárì lórí ìwà bàjẹ́ bàbá kárì lórí pé fowó rẹ̀ títí ṣèrègbè àti ranù ẹ̀yin náà wá ẹ̀yin náà wá jẹ pé ibi tó sùn sílẹ̀ ẹ̀yin náà kọrí sí gbogbo ẹtí máa ń ta ẹ̀yin títà níta ń ṣe yóò dà ibi tí gbogbo yín kọrí sí ọ̀dà pé ah, bìtàrí yìí làwọn yìí lọ bìtàrí yìí làwọn yìí olówó làwọn bá lọ olówó lọ bá lọ kó o sì lóúnjẹ alẹ́ àná olówó tó ọba lọ sí ọ̀yẹ́ kó fóúnjẹ ránṣẹ́ sílé rẹ̀ ó lè jẹ́ pé kóńgò gàrí mẹ́ta lọ́ra kan lọ́ba fi dídìdì rìn bọ́yá ọ̀rọ̀ abọ́n fi tà fún ọ rí àbí ó gbé sẹ̀mú fi tà fún ọ rí ẹ dákun ló kò sí sẹ́tì pẹ́ ó ní ẹ àmọ́ omi ò lè yọjú náà nì látọdún mẹ́ta iná ló fi wá rọ̀ tó fi wá dókòó nú bá à téèyàn bá lówó kò pé kéèyàn sọ làákà ìtì ẹ̀ nù àìlówó túmọ̀ sí ká má gbọ́n o ẹ̀yin Yorùbá náà ti ti sọ pọ̀pọ̀lọpọ̀ olówó àgọ́ ni wọ́n ẹ̀lówó ọ̀ máa. abọ̀ tó má jẹ́ kẹ́nìkan kó wá fi garagara kó ń lówó kó fi rà ọ́ kó fi dọ́ sápò ẹni tó lówó bá ríra àwọn ni máa kà fún èèyàn ẹni tó bá ríra yọ máa wò pé lẹ́yìn rẹ ti pọ̀ jù kéèké ṣe bó ṣe yẹ kéèké bó ṣe kólú ẹlẹ́dàá kó fún ọ lówó alálùbáríkà owó tó ní tí ò ní gbẹ̀sìn lọ́wọ́ rẹ owó tó ní tó fi jẹ́ alátìlẹ́yìn alárànṣẹ́ fẹ́sìn Islam orúkọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní owó wo lówó tó dáa jù owó tó dáa jù òun náà lówó tó dáa tó lù wá lé mùsùlùmí olùṣe dáadáa lọ́wọ́ tẹ́ ẹ bá jẹ́ mùsùlùmí kò tètò kẹjẹ ní ti mójú tẹsìn kẹsì jẹni ti ń ṣe dáadáa olùwà bá fún yín lówó owó yẹn ni wọn ń pè lówó tó dáa olùwà ẹlẹ́dàá kọ́mọ fowó tó dáa wọn gbogbo wa olùwà ẹlẹ́dàá kójókọ́ dáa fún aláyé kójó dáa fún al-qiyāmah olùwà ẹlẹ́dàá kọ́mọ ti dá dára wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.